ìròyìn ìròyìn ìròyìn ìròyìn ojoojúmọ́ lórílẹ̀‐èdè òmìnira tiwantiwa yorùbá. èyí ni ìròyìn ojoojúmọ́ ti olómìnira IYPDRY tí ó jáde ní òní ọjọ́ àbámẹ́ta ọjọ́ kẹsàn-án oṣù bélú ẹgbàá ọdún ó lé mẹ́rìnlélógún ọlọ́run olódùmarè ti bá wa gba ìjẹ́ orílẹ̀-èdè wa padà ní ogúnjọ́ oṣù bélú ẹgbàá ọdún ó lé méjìlélógún ọlọ́run olódùmarè ti bá wa gba ìṣètò ara wa padà ní ọjọ́ kejìlá oṣù igbe ẹgbàá ọdún ó lé mẹ́rìnlélógún orílẹ̀-èdè olómìnira tiwantiwa ti yorùbá ti jáde kúrò lára nàìjíríà kì í ṣe ara nàìjíríà mọ́ orílẹ̀-èdè olómìnira tiwantiwa ti yorùbá jẹ́ orílẹ̀-èdè olómìnira aṣètò ara ẹni òun ni orílẹ̀-èdè tuntun jùlọ ní àgbáyé. orílẹ̀-èdè olómìnira tiwantiwa ti yorùbá ni a mọ̀ nínú ìtàn wa gẹ́gẹ́ bí yorùbá kingdom yorùbá nation yorùbá land yorùbá country kò sí ìpínyà kò dẹ̀ sí dìfíṣàn ní ilẹ̀ yorùbá under Democratic Republic of the Yorùbá DRY ni gbogbo wọn wà. ìtànjẹ lásán ni pé nàìjíríà jẹ́ orílẹ̀-èdè nàìjíríà kì í ṣe orílẹ̀-èdè kò sì lè jẹ́ orílẹ̀-èdè ètò àwọn amúnisìn ní nàìjíríà jẹ́ orílẹ̀-èdè olómìnira tiwantiwa ti yorùbá kì í ṣe ara ètò àwọn amúnisìn tí a mọ̀ sí nàìjíríà mọ́ láti ogúnjọ́ oṣù bélú ẹgbàá ọdún ó lé méjìlélógún orílẹ̀-èdè olómìnira tiwantiwa ti yorùbá ti di orílẹ̀-èdè aṣàkóso ara ẹni agbègbè àjogúnbá aṣàkóso ara ẹni yóò sì wà bẹ́ẹ̀ títí di òpin ayé nípa oore ọ̀fẹ́ ọlọ́run nàìjíríà tí ó jẹ́ ètò àwọn amúnisìn ń hu ìwà ìgbésùmọ̀mí àti ìjẹgàba lórí ilẹ̀ ìṣàkóso ara ẹni orílẹ̀-èdè olómìnira tiwantiwa ti yorùbá nàìjíríà tó jẹ́ ètò àwọn amúnisìn kó àwọn olóṣèlú tí o gbé kalẹ̀ sórí ilẹ̀ wa kúrò nísinsìnyí. ọlọ́run olódùmarè ọlọ́run àwọn baba ńlá wa ọlọ́run tí ó pọ̀ ní ipá àti agbára ìwọ tí ó dá wa ní yorùbá sí orí ilẹ̀ yorùbá gẹ́gẹ́ bí ọ̀rọ̀ rẹ òní pa àṣẹ fún ọ nípa iṣẹ́ ọwọ́ rẹ nítorí náà a pa àṣẹ nísinsìnyí a pa àṣẹ ìparun pátápátá fún gbogbo àwọn ọ̀tá alábọ̀dé láàrin àwa IYPT DRY gbogbo àwọn ènìyàn wọn nì tí wọ́n fi ojú jọ ọ̀rẹ́ ṣùgbọ́n tó jẹ́ ọ̀tá ni wọ́n gbogbo àwọn tí wọ́n fi ẹ̀jẹ̀ sínú tí wọ́n tu tọ́ funfun jáde láàrin àwa IYPT DRY gbogbo àwọn tí wọ́n ń pètè pèrò pẹ̀lú àwọn ajẹgàba tí wọ́n ń pera wọn lọ́ba láti ṣe ìpínyà láti mú èdè àìyedè àti àìṣọ̀kan wá sáàrin àwọn IYP ti DRY gbogbo àwọn tí ó ń gbèrò ìkónilẹ́rú tí ó ń gbèrò òṣì tó ń gbèrò ebi tó ń gbèrò àìnírètí tàbí ikú òjijì fún àwọn IYP ti DRY apàṣẹ pé kí ìkarùn kí ó dé bá gbogbo wọn pátápátá nísinsìnyí gbogbo àwọn wọn ni tí wọ́n ń pètè ìṣubú fún àwọn adelé wa tí wọ́n ń ṣe àmójútó àwọn IYP ti DRY olódùmarè àpè ọ́ pẹ̀lú gbogbo agbára tí o fi dá ayé àti ọ̀run jẹ́ kí ìparun kí o dé bá gbogbo wọn nísinsìnyí gbogbo àwọn ènìyàn náà tí wọ́n kó ara wọn jọ láti gba àdúrà òdì sí ìparun wa àpá pé kí ìwọ ọlọ́run ti ń jẹ́ iná jónírun kí o sọ̀kalẹ̀ kí o fi ìparun bẹ̀ wọ́n wò ní kíákíá gbogbo àwọn tí wọ́n ń pètè ìṣubú fún wa àti fún àlàkalẹ̀ àtọ̀run wa tí o gbélé màmá wa olóyè mo dúpẹ́ ọlá onítìrí abíọ́lá lọ́wọ́ àgbà àṣẹ lórúkọ olúwa pé gbogbo àwọn ènìyàn bẹ́ẹ̀ kí ìparun kó dé bá gbogbo wọn olúwa dìde nínú agbára rẹ kí o fi ìparun òjijì bẹ̀ wọ́n wò apá àṣẹ pé kí ẹ fi iná tú wọn ká kí ẹ fi àrá tú wọn ká apá àṣẹ pé kí ẹ fi ikú tú wọn ká kí wọ́n dàbí ìyàngbò níwájú afẹ́fẹ́ àwádìí ọrọ̀ ẹ̀ jẹ́ kí ilẹ̀ kí ó lanu kí ó sì gbé wọn mì kí a wá wọn kí wọ́n di àwátì kí gbogbo ayé lè mọ̀ pé ìwọ ni ọlọ́run wa bẹ́ẹ̀ ni kò rí olúwa àṣẹ́gun. ìkìlọ̀ fún gbogbo ẹ̀yin àgbẹ̀ ẹ má ṣe gba irúgbìn gmo lọ́wọ́ ẹnikẹ́ni ọ̀nà mìíràn láti pa àwa aláwọ̀ dúdú run ni àìsàn oríṣiríṣi ni irúgbìn yìí yóò fà sí àgọ́ ara ẹni tí ó bá jẹ bẹ́ẹ̀ sì ni ẹni náà kò ní lè bí ọmọ mọ́ àti wípé ilẹ̀ tí wọ́n bá gbin irúgbìn yìí sí yóò di aṣálẹ̀ tí kò sì ní lè mú èso jáde mọ́. fún ìdí èyí ẹni tí ọwọ́ àwọn aṣojú ètò ìmójútó ará ìlú DRY bá tẹ̀ ẹ̀sùn ìpànìyàn ni o nítorí náà a rọ gbogbo ẹ̀yin indigenous Yorùbá people IYP ti Democratic Republic of the Yorùbá DRY wípé ibikíbi tí ẹ bá ti rí ẹni tí ó bá gba irúgbìn yìí tàbí ẹni tó fún wọn ẹ bá wa ya àwòrán wọn àti ẹni tó fún wọn àti ẹni tó gbà á apànìyàn ní àwọn méjèèjì ẹ tọ́jú àwọn irúgbìn àbáláyé tó wà lọ́wọ́ yín. nàìjíríà kì í ṣe orílẹ̀-èdè ṣùgbọ́n ìgbékalẹ̀ àwọn amúnisìn ni orílẹ̀-èdè ní ọ̀gọ̀rọ̀ èrò sí ìran kan ìtàn kan àṣà kan èdè kan àti ilẹ̀ àjogúnbá kan pa wọ́n pọ̀ ní ìdojúkọ sí ètò àtọwọ́dá wà fún kí nǹkan kan lè ṣẹlẹ̀ bí wọ́n ti tò ó tẹ́lẹ̀ láti ṣẹlẹ̀ tàbí ìlànà fún bí ohun kan á ṣe lè ṣẹlẹ̀ ṣé ó yé wa. kéde òun bóyá òun ìròyìn láti amóhùnmáwòrán orílẹ̀-èdè tiwantiwa ti Yorùbá kéré o. ẹ gbọ́ àwọn kókó tí ó jáde nínú ìròyìn náà. irọ́ lórí irọ́ ní Nàìjíríà. lára àwọn àǹfààní olómìnira tiwantiwa ti Yorùbá ohun tí a fẹ́ gbé yẹ̀wò lónìí ni òmìnira títí ayé alábọ̀dé lọ́ba ilẹ̀ yorùbá. ẹ máa bá wa ká lọ sínú àwọn ẹ̀kúnrẹ́rẹ́ ìròyìn náà. èdùmàrè má ṣe jẹ́ kí a fi ìpìlẹ̀ ayé wa lé orí irọ́ tí kì í bá ṣe pé ọlọ́run olódùmarè tí ó gba ìran yorùbá sílẹ̀ nípasẹ̀ iṣẹ́ ribiribi tí ó lo ìyá wa modúpẹ́ onítìrí abíọ́lá fún kí ni àbá máa wí àbí báwo ni ká ṣe sọ sí ẹ jẹ́ kí a wo iye ọdún tí a ti wà nínú irọ́ kàbìtì tí wọ́n pe orúkọ rẹ̀ ní nàìjíríà tí kì í sì ṣe orílẹ̀-èdè wọ́n sọ fún wa pé orílẹ̀-èdè wa nìyẹn láìmọ̀ pé kì í ṣe orílẹ̀-èdè rárá débi tí yóò ti wá jẹ́ orílẹ̀-èdè tiwa gbogbo àgbáyé sì gba eléyìí gbọ́ inú irọ́ ńlá yìí ni wọ́n bí àwọn bàbá tiwa sí àwọn náà wá bí wa sínú ìgbé ayé irọ́ náà tí à ń pe nàìjíríà ní orílẹ̀-èdè wa láì mọ̀ pé kì í ṣe orílẹ̀-èdè ṣùgbọ́n tìtorí pé wọ́n ti mú wa gbàgbọ́ pé orílẹ̀-èdè wa nìyẹn à ń farada gbogbo ìyà tí ó ń jẹ wá nínú àdàmọ̀dì tí wọ́n pè ní orílẹ̀-èdè ọ̀hún bẹ́ẹ̀ kẹ̀sìrè àtọwọ́dá ní nàìjíríà kì í ṣe orílẹ̀-èdè lára àwọn ọ̀rọ̀ mọ̀mọ́ wa tí wọ́n ti ń bá wa sọ tẹ́lẹ̀ ni wọ́n tún gbé síta fún gbogbo àgbáyé ní àìpẹ́ yìí tí wọ́n sì ṣe àlàyé lé lórí fún wa èyí tí ó ṣe pabambarì rẹ̀ ni pé àwọn tí wọ́n mọ̀ pé nàìjíríà kì í ṣe orílẹ̀-èdè wọ́n sì dákẹ́ wọ́n pa irọ́ yìí débi pé bí ọdún ṣe ń yí lu ọdún ó di pé ọmọ yorùbá kò wá mọ̀ pé yorùbá ni orílẹ̀-èdè ti òun kò mọ̀ pé orílẹ̀ tí wọ́n ti ń sọ èdè kan náà àṣà kan náà àti ìtàn kan náà irú ilẹ̀ bẹ́ẹ̀ ni wọ́n ń pè ní orílẹ̀-èdè gbogbo ìyà tí àwọn amúnisìn ti inú ilé àti ti ìta fi ń jẹ wá ni a ṣáà ń faradà torí pé wọ́n ti kó sí ọpọlọ wa pé nàìjíríà ni orílẹ̀-èdè wa tí èyí kò sì rí bẹ́ẹ̀ rárá tí àwa náà wá rò pé a máa máa ba yìí lọ Èdùmàrè má ṣe jẹ́ kí a bá irọ́ àti ìyà yìí ọmọ ìbílẹ̀ yorùbá indigenous yorùbá people IYP ti democratic republic of the yorùbá DRY ẹ jẹ́ kí ọ̀rọ̀ yìí kí ó yé wa dáradára kí a lè mọ adúrú ìkà ayébáyé tí àwọn amúnisìn ti ṣe fún wa kí a sì lè fi yé àrọ́mọdọ́mọ wa pé láyé irú ìgbèkùn bẹ́ẹ̀ kò tún gbọ́dọ̀ ṣẹlẹ̀ sí ìran Yorùbá nítorí èyí gbogbo àwọn tí ó pera wọn ní ọba tí wọ́n ń ṣe àtìlẹ́yìn fún agbésùmọ̀mí Nàìjíríà a ò gbọ́dọ̀ fi ojú rere wò wọ́n rárá o a gbọ́dọ̀ rí irúfẹ́ wọn bí ọ̀tá ìran Yorùbá bẹ́ẹ̀ náà ni gbogbo àwọn tí wọ́n pera wọn ní olóṣèlú tí wọ́n ń jẹgàba báyìí sórí ilẹ̀ Democratic Republic of the Yorùbá DRY ọ̀tá ìran Yorùbá ni wọ́n ẹ̀ṣẹ̀ tí kò ní ìdáríjì ni wọ́n ń dá ẹ̀yin tí ẹ kara yín sí ọ̀mọ̀wé ọ̀làjú àbí bọ̀rọ̀kìnní tí ẹ lòdì sí òmìnira ọmọ Yorùbá ìgbèkùn Nàìjíríà tí ẹ ń pàdé àpòpọ̀ mọ́ yẹn kí ó jẹ́ tiyín àti ìdílé yín títí ayé àwa ìran Yorùbá ti bọ́. ní gbogbo ìgbà ni àwa ìran Yorùbá yóò máa dúpẹ́ lọ́wọ́ ẹlẹ́dàá wa fún oore ńlá tó ṣe fún wa fún òmìnira àìlópin èyí tó ti ọwọ́ màmá wa ìyáàfin Modúpẹ́ọlá Onítìrí Abíọ́lá ṣe fún àwọn ọmọ aládé bẹ̀rẹ̀ láti ogúnjọ́ oṣù Bélú ẹgbàá ọdún ó lé méjìlélógún tí a ti kéde òmìnira orílẹ̀-èdè olómìnira tiwantiwa ti yorùbá democratic republic of the yorùbá dry ní ìran yorùbá ti kúrò nínú àjàgà àwọn amúnisìn kò sí ohun tí a lè fi òmìnira wé nítorí ìdàkejì òmìnira náà ní ìgbèkùn bí ẹ̀dá bá sì wà nínú ìgbèkùn kò sí ohun tí ó lè dá ṣe fúnra rẹ̀ kò ní lè dánúrò kò ní lè ṣe bó ti fẹ́ bẹ́ẹ̀ sì ni kò ní í sí ìdàgbàsókè kankan fún irú ẹni bẹ́ẹ̀ àbí ẹ ò rí wípé oore ńlá tí ọlọ́run ṣe fún wa àwọn ọmọ aládé a gbọ́dọ̀ máa mọyì oore ọlọ́run ní gbogbo ìgbà ká má ya aláìmoore ká má ya abaramoore jẹ ẹ̀dá nítorí pé tí a bá bojú wẹ̀yìn tá wo iye ọdún tá a ti wà nínú àhámọ́ àhámọ́ tó dí gágá oko ẹrú tí a ò tiẹ̀ mọ̀ tá a ò lérò ọjọ́ tá a fẹ́ bọ́ níbẹ̀ tí a ti sọ ìrètí nù pátápátá tó ń jẹ́ ẹ̀dùn ọkàn fún wa tá à ń mímí ẹ̀dùn a máa rojọ́ lábẹ́ ilé wa a ò tó bẹ́ẹ̀ láti rojọ́ níta gbangba ẹni tó bá wà nínú ilé ìfipamọ́ tí wọ́n ń tọ́jú àwọn ẹlẹ́wọ̀n sí tí ò síbi tí wọ́n ó rìn lọ tí ò síbi tí wọ́n jáde sí àfi tí wọ́n bá kó wọn jáde lọ ṣiṣẹ́ òun ló máa mọ ìtumọ̀ ohun tí wọ́n ń pè ní kéèyàn wà lóko ẹrú oko ẹrú téèyàn máa fi taratara ṣiṣẹ́ níbẹ̀ ṣùgbọ́n tí ò ní rí èrè iṣẹ́ tó ń ṣe jẹ dípò tí ó rí èrè iṣẹ́ jẹ ìbànújẹ́ ẹkún ìpayín keke àdásàn nínú yàrá òun ló máa ń pẹ̀lú irú oore bẹ́ẹ̀ oore pé mo sá wà láyé sá ṣùgbọ́n kò sí òmìnira ṣùgbọ́n nígbà tí ọlọ́run wa tó rántí wa sí rere tó gbọ́ ìmíkanlẹ̀ ọkàn kálukú nínú kọ̀rọ̀ yàrá wa ẹlẹ́dàá wa dìde ó dìde láti jà fún wa ẹlẹ́dàá wa gbé àwọn onílẹ̀ dìde ẹlẹ́dàá wa wọnú màmá wa ìyá ìran ìyá olóríire ìyá àlùbáríkà ìyá ọkọ tíyà fi wá tú wa sílẹ̀ ṣe é lérò pó rọrùn ni ẹ̀yin tẹ́ ẹ jọ́kùnrin ṣe é lè ṣe é ara ò ṣeé ṣe tí màmá máa ń sọ nìyẹn màmá máa ń sọ fún wa pé ara lásán ò ṣeé ṣe ìrìn àjò ẹ̀mí ni a ó rí wípé ìrìn àjò ẹ̀mí ni lótìtọ́ àti lódodo nítorí pé àwọn tó kó wa lẹ́rú tó ti ń jẹ́ fún àìmọye ọdún tó ti dùn mọ́ wọn ṣé yóò wá wù wọ́n ẹ̀yin ẹ̀jẹ̀ àkíyèsí ọmọ ìkókó tíyà rẹ̀ ń fún lọ́yàn látọjọ́ tó ti délé ayé ó ti ń dùn mọ́ tó ti ń jadùn ẹ̀ tó ti ń jadùn ẹ̀ ìgbà tọ́yàn wá di ẹ̀gbẹ́ tó dùn mọ́ lẹ́nu ẹ rí wípé ọmọ ó ti máa súnmọ́ ó ti ó ti ń dàgbà ọmọ ti ń léyín ẹ wá alẹ́ ẹgbọyàn lẹ́nu ẹ̀ pàtì á rí bọ́mọ yẹn ó ṣe rù wá á máa sun ẹkún ni nítorí pé adùn ẹnu ẹ̀ lágbà yẹn ohun tó dùn mọ́ lẹ́nu tó ń jẹ tínú ẹ̀ ń dùn tó ń bára ẹ̀ mu tó ń sara ẹ̀ lóore òun la jágbà lẹ́nu ẹ̀ àkànmọ́kàn àwọn ọmọdé ni ó ṣeé ṣe ọkàn wọn gan ọmọ ṣe pé pé à ah, ìyá ẹ̀ sì gbádùn yìí lẹ́nu mi bẹ́ẹ̀ lọ̀rọ̀ yìí rí sí àwọn amúnisìn nítorí pé tí wọn ò nírètí ni wọ́n rí à òmìnira a dúpẹ́ lọ́wọ́ ọlọ́run olódùmarè àwa ó sì máa dúpẹ́ ní gbogbo ìgbà ni ọpẹ́ wa ò lópin òun ni màmá wa ṣe máa ń sọ fún wa ìyáàfin mo dúpẹ́ ọlọ́run nítìrí abíọ́lá pé ká má dákẹ́ àti máa dúpẹ́ o tòróore ńláńlá ni olódùmarè ṣe fún wa ẹ wá wo ìrìn àjò ayé wa bó ṣe rí tí ìyanu wa wá bẹ̀rẹ̀ láti ogúnjọ́ oṣù bélú ẹgbàá ọdún ó lé méjìlélógún bí eré bí eré irọ́ ni òótọ́ ni wọ́n á ṣe gbá wọ́n á dàrú a adúpẹ́ lọ́wọ́ olódùmarè o bàbá tó wà nínú ìrìn àjò yìí bàbá tó ti ìyá wa lẹ́yìn bàbá tí ò jẹ́ ìyàwó ṣubú bàbá tí ò jẹ́ kí ìyàwó ṣàìsàn bàbá tí ò jẹ́ kí ìyàwó kórìn dágbede méjì òkun kí wọ́n bojú wẹ̀yìn pé ẹ̀rù ń bà wọ́n a dúpẹ́ lọ́wọ́ màmá náà a dúpẹ́ o torí àjàgà ńlá ni màmá wa gbé kúrò lórí wa a wà níbẹ̀ láì nírètí mọ́ à ń tọ́jú wa rí wọ́n ń kó ọ̀rọ̀ wa wọ́n sì fi ń ṣe làbìlàbì kó sí wa wọ́n ń wà wọ́n ń wà lójoojúmọ́ nínú ìwọ̀n bá ń tá a bá tún làkàkà pé ká tún jẹ ká fi tọ́jú àwọn ọmọ wọ́n tún ń gbà wọ́n ń pè lówó orí ọlọ́run á mà dájọ́ oko ẹrú ńlá ìjìyà ńlá lọ́wọ́ á dàbí ìgbà tí bí ìgbà tá a tiẹ̀ ńlá là ni ẹnìkan ní ẹyín mi lẹ́ẹ̀kan náà ṣáà ti dórílẹ̀ wa lóòótọ́ àbí mò ń lálàá ẹ jí mi kí n ẹ ẹ ẹ lù mí pẹ́pẹ́pẹ́ kí n tají nítorí pé ọ̀pọ̀lọpọ̀ ti sọ̀rọ̀ ìtínú òun lọ̀pọ̀lọpọ̀ aláìnígbàgbọ́ fi di sí wọn ò tí gbàgbọ́ ọlọ́run ṣe ìyá wa kú ti sọ pé ìyá wa tá a bá dórí ilẹ̀ náà la máa gbádùn bẹ̀ tí wọn bá kọ̀ tí wọn ò gbàgbọ́ wọ́n fi fún àwa tí a kù ń bẹ̀ láti máa jọrọ ẹ̀ ni nítorí pé <laughs> ẹni tí ò bá tètè ronúpìwàdà kó padà sẹ́yìn nísìn á bọ́wọ́ rí fún un torí pé wọn ò mọdún tí wọn ó tó bọ́ nínú ìyà yẹn ńgbà tójú wọn bá là tán àwa tójú wa ti là tá a ti jáde kúrò nínú ìgbèkùn ìgbèkùn ńlá mà ní kò sóhun tó dáa tó mìnira a dúpẹ́ lọ́wọ́ yín o màmá wa ọlọ́run ò ní dá yín dá bùkátà yín o ọlọ́run ò sì ní fi yín sílẹ̀ nígbà kankan ẹ̀mí yín á gùn fún wa tí ẹ ò mọ rí ire ilẹ̀ yorùbá tínú yín ó sì máa dùn torí ẹni tó bá wà nínú ìgbèkùn lóòótọ́ kò lè dánú rò kò lè yọ ogún tó máa tiẹ̀ ṣiyèméjì ni pé ṣé mi náà ṣé mo lè ṣe ṣá kí n bá tún dáwọ́lé kan mọ́kùn pé wọ́n wáá fi àwọn agbófinró gbé mi àwa dàbí ẹni ó wà lọ́gbà ẹ̀wọ̀n tó o bá húkọ́ òṣìkọ́ hú ni tó o bá rìn síbì kan wọn á ní gbé wọn jàǹtò ẹni tó tún lóko láti lọ wá ní tí ó jẹ kò tún lómìnira a mọ rírì iṣẹ́ yìí o màmá ẹ ṣeun nísìnyí látò mọ̀ wípé torí pé a ní òmìnira ìyẹn la tó lè ní ìdàgbàsókè lótìtọ́ àti lódodo téèyàn bá lómìnira kò sí dàgbàsókè ẹ wo ibi tíṣẹ́ ìdàgbàsókè ilẹ̀ Yorùbá tó ti dé kó tó di wípé àwọn aláwọ̀ funfun wá da lúrú àti sàpàtìpọ̀ mọ́ra wọn ilẹ̀ Yorùbá ti ń dá ṣe àkóso ara wọn wọ́n ń ṣe oríṣiríṣi ẹ worú ààbò tí wọ́n dáàbò ara wọn nílẹ̀ yorùbá nígbà náà ṣàwárí kankan mọ́ ni àmọ̀gbà wọn bìwó pàápàá à oore ńlá la rí gbà àwa ò ní ṣaláìmoore o ìdàgbàsókè wa tí ó bẹ̀rẹ̀ yìí àǹfààní ńlá ni fún àwa ọmọ yorùbá kò sí ní tó dára tó òmìnira irú ipò yìí ni ìran yorùbá wà fún àìmọye ọdún kí olódùmarè tó tú wa sílẹ̀ nípasẹ̀ màmá wa mua gbogbo ìgbà ni wọ́n sì máa ń sọ fún wa wípé títí láé ni oore tí olódùmarè ṣe yìí nítorí pé àlàkalẹ̀ ètò ìmójútó ará ìlú tí olódùmarè gbé fún wọn ẹnikẹ́ni kò gbọ́dọ̀ fi kún tàbí yọ kúrò níbẹ̀ bí yóò ṣe wà nìyí títí títí òpin ayé ta ni ó tiẹ̀ wàá dáṣà mo kí ọ kí ọ ta ló lẹ́ran jọ̀bọ̀jọ̀bọ̀ lápá tí ó dàrú ẹ̀ lásà tí a ní àlàkalẹ̀ tó lódùmarè gbélé ya wa lọ́wọ́ òun fẹ́ fi kún àbóun fẹ́ yọ kúrò ọlọ́run ti ṣe mọ̀mọ́ wa ti ṣèlérí pé àwọn ò ní fi wá sílẹ̀ ẹni tí ó wà lóun wá fẹ́ fi kún àbí yọ̀yọ̀ kúrò yóò gba gbogbo ègún tá a ti gbélé orí ẹ̀ yóò gbà sórí rẹ̀ àtìrán rẹ̀ ni àní kò sáyè pẹ́nìkan ń ṣe màdàrú kò sáyè pẹ́nìkan ń gbẹ̀yìn lọ ṣe Eh, ẹ̀jẹ̀ ń dọ́gbọ́n kí n yí kí n pa ilé rẹ kí n kọ ilé síbẹ̀ ègún tí gbogbo wa ṣẹ́ yóò mọ onítàn tipẹ́tipẹ́ ni gbogbo àlàkalẹ̀ yìí sì máa wà bẹ́ẹ̀ títí ayérayé nítorí ó ṣe pàtàkì sí wa a ò rírú ẹ̀ rí àwa náà wàá di ìran tí àwọn tó wà nílé òkèèrè ọmọ wa wá láti wá jàǹfààní wa a dúpẹ́ lọ́wọ́ ọlọ́run o màmá wa ẹ ṣeun nítorí náà gbogbo àwọn ojúlówó ọmọ ìbílẹ̀ yorùbá indigenous yorùbá people IYP ẹ jẹ́ kí a máa dúpẹ́ lọ́wọ́ ẹlẹ́dàá wa nígbà gbogbo gẹ́gẹ́ bí màmá wa mua ṣe sọ láìpẹ́ yìí wípé lójoojúmọ́ ni kí a máa fi ọkàn ìmoore wa hàn sí ọlọ́run fún oore ńlá tó ṣe fún wa a mọ rírì rí ọlọ́run wa o a ò ní ṣaláì máa dúpẹ́ nítorí ajá tó lọ ilé ẹkùn tó bọ̀ ká kí pó kú ewu ni ẹ jẹ́ kémi àtẹ̀yìn ká máa kíra wa pé a kú ewu o a wẹ odò láì farapa a sì wẹ odò náà já à orin ọpẹ́ ni àfi ẹni tí nǹkan bá ti ṣe ọpọlọ rẹ̀ ni ò ní mọ bí wọn ṣe ń dúpẹ́ lórí oore tólúwa ṣe fún wa yìí ó tiẹ̀ wàá máa tó hàn gbangba gbangba nígbà tí àwọn agbésùnmọ̀mí òrílé olóúnjẹ dẹ̀bìtì àyàsí nígbà tí wọ́n bá fìtìjú kúrò lórí àga wa ní olú iléeṣẹ́ ìjọba wa ìṣe àkóso wa tán tí wọ́n bá dìde tí ìgbáyé gbádùn bá wá bẹ̀rẹ̀ sí máa yí síta látọwọ́ àwọn alákòóso wa tí a wàá dàbí ìgbà tí a ṣẹ̀ṣẹ̀ di ọmọ tuntun jòjòló tí gbogbo wa ṣẹ̀ṣẹ̀ ń dàgbà ìdùnnú gan-an ó ti máa fi ayọ̀ hàn lójú gbogbo wa kò ní sí ẹkún àsunrìn mọ́ àǹfààní ńláńlá lélẹ́yìí àǹfààní títí ayérayé ni nítorí pé ọ̀pọ̀lọpọ̀ tí ò tí mọ̀ ní ìsìn torí pé àwọn tó ń jẹ gàba ò tí dìde ni ìgbà tí wọ́n bá dìde tí iṣẹ́ bá bẹ̀rẹ̀ ní pẹ́rẹ́ú ẹni tí ò tí ì rí gbọ́ ẹ bá wa sọ fún o pé ẹlẹ́dàá wa ti kó wa jáde o àǹfààní ńláńlá lélẹ́yìí o orílẹ̀-èdè olómìnira tiwantiwa ti Yorùbá democratic republic of the yorùbá dry ti di orílẹ̀-èdè olómìnira títí láéláé kò sí ẹnikẹ́ni tó lè yí padà ẹnikẹ́ni tó bá sì gbìyànjú tó sọ pé òun fẹ́ yí padà tó fẹ́ gbọ̀nà àlùmọ̀kọ́rọ́ yín mo ti sọ ègún ayérayé ló máa gbà sórí ara rẹ̀ tí ò ní ṣeré torí àǹfààní ńláńlá tí àwọn àrọ́mọdọ́mọ ọwọ́ ọmọ dé bá tí wọn ó mọ jẹ ni òun la fi pè ní wípé lára àǹfààní tá ó jẹ nílẹ̀ wa ó ní òmìnira títí ayé. láti ìgbà láéláé ni àwọn ọba ilẹ̀ yorùbá ti jẹ́ ọ̀dàlẹ̀ ìkà àti alábọ̀dé sí ìran yorùbá kí àwọn amúnisìn tó dé ni wọ́n ti ń kó ọmọ yorùbá lẹ́rú àti lẹ́rú ìdí nìyí tí àwọn aláwọ̀ funfun ṣe ń fi nǹkan tí ò tó nǹkan kó àwọn ọmọ yorùbá lẹ́rú ọgbọ́gbọ́n ni àwọn amúnisìn ń lò láti gba ìṣàkóso ilẹ̀ Yorùbá kúrò lọ́wọ́ àwọn ọba yìí ṣé a mọ̀ tẹ́lẹ̀ rí wípé ìwà ìkà ìnilára ìfìyàjẹni àti ìjẹgàba òun ló wà lọ́wọ́ àwọn ọba ilẹ̀ Yorùbá lòdì sí àwọn ènìyàn wọn tẹ́lẹ̀ rí nítorí wípé ìwà burúkú yìí ó wà nínú wọn ni nínú rẹ̀ òun náà ni àwọn amúnisìn dé táwọn náà tí wọ́n ṣe rí tí àwọn ọba ilẹ̀ Yorùbá tí wọ́n ń ṣe lòdì sí àwa ìran Yorùbá nínú rẹ̀ náà ni àwọn náà ń tẹ̀síwájú láti máa fi ìyà jẹ ọmọ Yorùbá wọ́n ń kó ọmọ Yorùbá lẹ́rú eléyìí kò tú irun kankan lára ọba aládé ní ilẹ̀ Yorùbá nítorí wípé wọn ò ná ni àwọn ènìyàn wọn díẹ̀díẹ̀ ó ní àwọn amúnisìn wọ̀nyí ni wọ́n fi gba ipò àṣẹ kúrò ní ọwọ́ àwọn ọba wọ̀nyí lẹ́yìn tí àwọn ọba ilẹ̀ Yorùbá pàdánù agbára àti ipò wọn síbẹ̀ àwọn amúnisìn ń lo àwọn ọba láti tẹ̀síwájú láti tẹ orí àwa ọmọ aládé rì sínú ìyà ìwà ọ̀dàlẹ̀ láti tẹ àwọn aláwọ̀ funfun wọ̀nyí lọ́rùn lẹ́yìn ìgbà tí àwọn ọba aládé ọba àná àwọn ọba tẹ́lẹ̀ rí tí wọ́n ti pàdánù ipò wọn àti àṣẹ wọn lẹ́yìn ìgbà yìí ó ní àwọn amúnisìn wọ́n wá rí àwọn náà mú wọ́n sì ń lò wọ́n lòdì sí ìran ọmọ aládé wọ́n ń lo àwọn ọba láti ṣe àtakò ìran ọmọ yorùbá bẹ́ẹ̀ sì ni wọn ò bìkítà nítorí wípé wọ́n ń rí owó oṣù wọn gbà wọ́n ń rí dígí gbà lọ́wọ́ àwọn òyìnbó nítorí nítorí rẹ̀ wọn ò náni ohun tó ń ṣẹlẹ̀ sí ọmọ yorùbá àwọn aláwọ̀ funfun wọ̀nyí wọ́n á kó ọmọ yorùbá lẹ́rú lọ sí ìlú tiwọn wọ́n á fi ìyà jẹ ọmọ yorùbá wọ́n á fi iṣẹ́ iṣẹ́ dé tòrutòru wọ́n á fi wọ́n rán àwọn ọmọ aládé ṣùgbọ́n eléyìí kò tu irun kankan rárá ní ara ọba ilẹ̀ yorùbá ní ayé àtijọ́ bẹ́ẹ̀ sì ni nítorí ìwà ìka inú wọn ìwà ọ̀dájú tó wà nínú wọn àwọn gangan wọn ò ní àṣẹ mọ́ wọn ò ní ipò mọ́ ṣùgbọ́n wọ́n wà ní wọ́n jókòó lórí àpèrè ṣùgbọ́n kò sí ohunkóhun tí wọ́n wúlò fún wọ́n ń da agbádá kiri ṣùgbọ́n wọn ò mọ̀ wípé àwọn ò ní agbára àwọn ò sí ní ipò mọ́ bẹ́ẹ̀ sì ni nítorí wípé àwọn amúnisìn wọ́n ti yọwọ́ kí là ń kó wọn kúrò nínú ètò òṣèlú ní ayé àtijọ́ wọ́n ti pàdánù ipò wọn ṣùgbọ́n wọn ò mọ̀ wọn ò bìkítà bí kò ṣe wípé ìwà ìkà àti ìfìyàjẹni tó wà lọ́wọ́ wọn inú rẹ̀ òun náà ni wọ́n ń tẹ̀síwájú látàrí ìdí èyí àwọn amúnisìn wọ́n ń lò wọ́n láti ṣe àtakò láti ní òmìnira ilẹ̀ Yorùbá inú ìwà burúkú yìí ni àwọn ọba wà títí di ìgbà tí Olódùmarè gbé olùgbèjà dìde fún àwa ọmọ ìbílẹ̀ Yorùbá ìyá wa mo dúpẹ́ Onítìrí Abíọ́lá láti já àjàgà tí àwọn ọba àná gbélé ọmọ Yorùbá lọ́rùn kí ọlá ọlà àti ìkẹ́ Olódùmarè kó wà lórí màmá wa mọ́à àmín bẹ́ẹ̀ sì ni inú ìwà burúkú yìí ìwà ìkà òun náà ni àwọn ọba aládé yìí wà tí wọ́n ń hù lòdì sí àwa ọmọ Yorùbá wọ́n á jí ọmọ Yorùbá gbé wọ́n á pa ọmọ Yorùbá eléyìí kò tu irun kankan lára ọba aládé bí kò ṣe wípé owó tiwọn owó kọ́bẹ́ owó oṣù òun nìkan náà òun ló mú mú ní ọkàn wọn ohun tó ń ṣẹlẹ̀ sí ọmọ Yorùbá eléyìí kò kàn wọ́n rárá ṣùgbọ́n Olódùmarè wá ṣe wàyí tó gbé olùgbèjà dìde fún wa láti gbà wá kúrò nínú oko ẹrú láti jẹ́ olùdáǹdè fún wa ọlọ́run ó ṣé olódùmarè ó ṣé olódùmarè lò màmá wa mọ́à láti gba ìṣàkóso orílẹ̀-èdè wa padà ní ọjọ́ kejìlá oṣù igbe ẹgbàá ọdún ó lé mẹ́rìnlélógún tí a ti ṣe ìbúra wọlé fún olórí ìṣàkóso adelé orílẹ̀-èdè olómìnira tiwantiwa ti yorùbá Democratic Republic of the Yoruba DRY Babawa Bobolaji Ọláwálé Akínọlá Ọmọkọrẹ ní ọjọ́ náà lẹ́yìn tí Adékọ́kọ́ ṣe ìkéde òmìnira orílẹ̀-èdè wa ní ogúnjọ́ oṣù Bélú ẹgbàá ọdún ó lé méjìlélógún Ọlọ́run oní ó lo màmá wa mọ́à láti gba ìṣàkóso padà kúrò lọ́wọ́ àwọn amúnisìn kúrò ní ọwọ́ àwọn aláwọ̀ funfun wọ̀nyí bẹ́ẹ̀ sì ni ilẹ̀ yorùbá ó ti dá dúró gẹ́gẹ́ bí orílẹ̀-èdè ọmọ yorùbá ó ti bọ́ ó ti ja àjàbọ́ bẹ́ẹ̀ sì ni nítorí ìdí èyí bẹ́ẹ̀ gẹ́gẹ́ ni nínú àgbékalẹ̀ orílẹ̀-èdè wa DRY kò sí ọba mọ́ títí ayé a ò fẹ́ ìwà ìkà mọ́ a ò fẹ́ ìwà ọ̀dájú mọ́ a ò fẹ́ ìwà aninilára mọ́ a ò fẹ́ ìwà ìjẹgàba mọ́ lórí ọmọ ìbílẹ̀ yorùbá títí ayé nítorí ìdí èyí nínú àgbékalẹ̀ tí olódùmarè gbélé màmá wa lọ́wọ́ bẹ́ẹ̀ ni ìyá wa Moha kò sí ọba mọ́ ní ilẹ̀ Yorùbá títí ayé nítorí wípé kò sí ìwúlò wọn kankan fún ọmọ aládé ògo àwa ọmọ ìbílẹ̀ Yorùbá á búyọ ọba ni a kò ní rí mọ́ títí láì ní GRY. láti ìgbà láéláé ni àwọn ọba ilẹ̀ Yorùbá ti jẹ́ ọ̀dàlẹ̀ ìkà àti alábọ̀dé sí ìran yorùbá kí àwọn amúnisìn tó dé ni wọ́n ti ń kó ọmọ yorùbá lẹ́rù àti lẹ́rú ìdí nìyí tí àwọn aláwọ̀ funfun ṣe fi nǹkan tí ò tó nǹkan kó àwọn ọmọ yorùbá lẹ́rú ọgbọọgbọ́n ni àwọn amúnisìn lò láti gba ìṣàkóso ilẹ̀ yorùbá kúrò lọ́wọ́ àwọn ọba yìí kí àwọn amúnisìn tó wọlé àwọn ọba wọ̀nyí a máa bára wọn jà ìlú kan sí ìlú kan wọ́n sì máa kóra wọn ní ẹrú nípasẹ̀ bẹ́ẹ̀ wọ́n á bẹ̀rẹ̀ sí máa ta ẹrú fún ara wọn òwò yìí ni àwọn ọba wọ̀nyí ti ń ṣe kí amúnisìn tó dé nígbà tí amúnisìn wọlé wá wọ́n rí àǹfààní yìí láti ọwọ́ àwọn ọba wípé àǹfààní ńlá ló jẹ́ fún wọn wọ́n sì bẹ̀rẹ̀ sí ń ra ẹrú lọ́wọ́ àwọn ọba bẹ́ẹ̀ ni àwọn ọba wa bẹ̀rẹ̀ sí ń ta àwọn alágbára àwọn olókìkí àwọn tí wọ́n san egun wọ́n bẹ̀rẹ̀ sí ń ta fún àwọn amúnisìn amúnisìn agbẹ́díngí wá tàbí ìgbà mìíràn wọ́n á fún àwọn ọba ní sinapu wọ́n á sì kó àìmọye àwọn ọkùnrin wọ́n á kó fún àwọn òyìnbó yìí àwọn òyìnbó yìí á kó wọn sínú ọkọ̀ ojú omi wọ́n á sì kó wọn lọ ìwà búburú yìí ti gbilẹ̀ láàárín àwọn ọba débi wípé ọba ló ń ṣe ìdájọ́ ní ìlú ọba ló ń ṣe ìṣàkóso ilẹ̀ ẹnikẹ́ni kò lè ṣe bí ó ti fẹ́ ní ìlú torí pé gbogbo ará ìlú ni ó bẹ̀rù ọba bí wọ́n bá mú ẹjọ́ wá sí ọ̀dọ̀ ọba yálà ọkọ àti ìyàwó bí ọba bá rí ìyàwó tí ó rẹwà ọba lè gbẹ́sẹ̀ lé ọba sì lè pàṣẹ wípé kí wọ́n mú ọkọ yìí kí wọ́n lọ gé orí rẹ̀ ìwà búburú yìí pọ̀ púpọ̀ lọ́wọ́ àwọn ọba ọba fi ipá gba ilẹ̀ tí kìí ṣe tirẹ̀ tí ò sì sí ohunkóhun tó lè ti ẹ̀yìn rẹ̀ jáde nígbà tí àwọn òyìnbó amúnisìn yìí rí àwọn nǹkan agbára tó ń bẹ ní ọwọ́ àwọn ọba yìí wọ́n sì lo ọgbọ́n àlùmọ̀kọ́rọ́ yìí láti gba agbára lé ọwọ́ wọn nípasẹ̀ bẹ́ẹ̀ wọ́n gba ìṣàkóso ìdájọ́ tó wà lọ́wọ́ ọba wọ́n fi lé àwọn amúnisìn tó ju ti wọn lọ tó ṣàkóso ìpínlẹ̀ wọn orílẹ̀-èdè wọn wọ́n bẹ̀rẹ̀ sí ṣàkóso rẹ̀ wọ́n gba agbára ọba wọ́n gba ìdájọ́ ìṣàkóso ilẹ̀ wọ́n gbà lọ́wọ́ ọba wọ́n fi sí abẹ́ amúnisìn tó tún ju ti ọba lọ báyìí ni wọ́n ká àwọn amúnisìn ní igun ẹ̀yìn tí wọn ò sì ní agbára mọ́ títí di òní àwọn òyìnbó yìí kán egun ẹ̀yìn àwọn ọba ọba ò ní agbára mọ́ láti ìgbà náà wọ́n kàn fi wọ́n sílẹ̀ nítorí àǹfààní ara wọn ni ṣùgbọ́n agbára ti kúrò ní ọwọ́ àwọn ọba lẹ́yìn tí àwọn ọba ilẹ̀ yorùbá pàdánù agbára àti ipò wọn síbẹ̀ àwọn amúnisìn ń lo àwọn ọba láti tẹ̀síwájú láti tẹ orí àwa ọmọ aládé rì sínú ìyà ìwà ọ̀dàlẹ̀ láti tẹ àwọn aláwọ̀ funfun wọ̀nyí lọ́rùn inú ìwà bóboróyè ni àwọn ọba wà títí di ìgbà tí olódùmarè gbé olùgbèjà dìde fún àwa ọmọ ìbílẹ̀ yorùbá ìyá wa modúpẹ́ ọlá onítìrí abíọ́lá láti já àjàgà tí àwọn ọba àná gbélé ọmọ yorùbá lọ́rùn kí ọlá ọlà àti ìkẹ́ olódùmarè kó wà lórí màmá wa mua olódùmarè lo màmá wa mua láti gba ìṣàkóso orílẹ̀-èdè wa padà ní ọjọ́ kejìlá oṣù igbe ẹgbàá ọdún ó lé mẹ́rìnlélógún tí a sì ṣe ìbúra wọlé fún olórí ìṣàkóso adelé orílẹ̀-èdè olómìnira tiwantiwa ti yorùbá democratic republic of the yorùbá dry bàbá wa mobọ́lájí ọláwálé akínọlá ọmọkọrẹ ní ọjọ́ náà lẹ́yìn tí a ti kọ́kọ́ ṣe ìkéde òmìnira orílẹ̀-èdè wa ní ogúnjọ́ oṣù bẹ́lú ẹgbàá ọdún ó lé méjìlélógún bẹ́ẹ̀ gẹ́gẹ́ ni nínú àgbékalẹ̀ orílẹ̀-èdè wa DRY kò sí ọba mọ́ títí ayé bí ẹnikẹ́ni bá pera rẹ̀ ní ọba tàbí baálẹ̀ tàbí ìjòyè kí ìjòyè orú ẹni bẹ́ẹ̀ yóò fojú balẹ̀ ẹjọ́ torí ẹ̀sùn tó ní agbára ni ní abẹ́ ìṣàkóso orílẹ̀-èdè wa DRY ògo àwa ọmọ ìbílẹ̀ Yorùbá abúyọ ọba ni a kò ní mọ́ títí láé ní DRY. láti ìgbà láéláé ni àwọn ọba ilẹ̀ Yorùbá ti jẹ́ ọ̀dàlẹ̀ ìkà àti alábọ̀dé sí ìran yorùbá kí àwọn amúnisìn tó dé ni wọ́n ti ń kó ọmọ yorùbá lẹ́rú àti lẹ́rú ìdí nìyí tí àwọn aláwọ̀ funfun ṣe fi nǹkan tí ò tó nǹkan kó àwọn ọmọ yorùbá lẹ́rú ọgbọ́ọgbọ́n ni àwọn amúnisìn lò láti gba ìṣàkóso ilẹ̀ yorùbá kúrò lọ́wọ́ àwọn ọba yìí lẹ́yìn tí àwọn ọba ilẹ̀ yorùbá pàdánù agbára àti ipò wọn síbẹ̀ àwọn amúnisìn ń lo àwọn ọba láti tẹ̀síwájú láti tẹ orí àwa ọmọ aládé rì sínú ìyà ìwà ọ̀dàlẹ̀ láti tẹ́ àwọn aláwọ̀ funfun wọ̀nyí lọ́rùn ṣebí ohun gbogbo tí ẹ̀dá bá ń ṣe kó máa kíyèsí ni ìyẹn ogún ọdún a máa jóni lọ́wọ́ eléyìí tí ẹ̀ wá kúrò ní ìyẹn ogún ọdún ìyẹn ọdún tí ò níye tí àwa ọmọ aládé gan ò tiẹ̀ fọkàn sí mọ́ pé tó ìyẹn yìí lè tán lọ́wọ́ wọn. lálá tóròkè yorùbá ní ilẹ̀ ló ń bọ̀ láti ìgbà ìwáṣẹ̀ tí àwọn ọba ìrandíran kí wọ́n tiẹ̀ tó lálàá pé wọ́n ó bí nàìjíríà rárá rárá rárá tí wọ́n ti ń hùwà ẹ̀dá ìwà ìkà ìwà ọ̀bàyéjá ìwà ọ̀dàlẹ̀ sí àwa ọmọ ìbílẹ̀ yorùbá ẹni tí ẹ̀jẹ̀ ìran bá ń sàn lára ẹ̀ kì í hùwà ọ̀dájú a ò mọbi tá a ti kó àwọn ọba nírandíran náà ni tí wọ́n wá ń gbé ìwà ìkà yìí lé àrọ́mọdọ́mọ wọn lọ́wọ́ lálá wọn tó rókè ti jábọ́ sílẹ̀ nítorí pé látìgbà ìwáṣẹ̀ tí wọ́n ti bẹ̀rẹ̀ sí hùwà yìí tí ojú sì ń là sí díẹ̀díẹ̀ díẹ̀díẹ̀ síbẹ̀síbẹ̀ wọ́n kọ̀ láti fi ìwà yìí sílẹ̀ ìwà ìkónilẹ́rú ìwà ọ̀dàlẹ̀ ẹ̀jẹ̀ burúkú nìyí ìwà ìgbéraga ni ìwà ìpọ́nilójú ìwà ìfìyàjẹ ọmọnìkejì ẹni ìwà ìmọtara ẹni nìkan ni. tá a bá ń bú àwọn òyìnbó aláwọ̀ funfun yorùbá náà ló pòwe wípé ilé làwò ká tó sọmọ lórúkọ ìwà tí wọ́n bá lọ́wọ́ àwọn ọba òun ni àwọn aláwọ̀ funfun náà fi rí wa mú wọ́n ti rí wípé àwọn ọba yìí kà ni wọ́n ṣe torí owó àbí agbára ipò ni lágbájá ṣẹ̀mí àbí lágbájá ò rí ṣe àbí ọrọ̀ tó ní àbí oko tó ní mo fẹ́ gbà á kó o tà á kó o ta ẹ̀jẹ̀ rẹ kì í ṣe pé o yá wọn o kí wọn lò fúngbà díẹ̀ kan dá padà fún ẹ o ó tà á ni pé ẹ gbà ẹ máa mú lọ títí láé ṣe bẹ́ẹ̀ lóore ọ̀fẹ́ láti máa fi lọ́ọ́ fi ṣiṣẹ́ oko nílùú yín nílùú tí wọn ò mọrú ìyà tí wọ́n ń lọ́ọ́ fi jẹ wọ́n. ẹ̀san ló ń ké yìí ìwà ìláàánú ni kó o mú ọmọnìkejì rẹ kó o dijú tà á nítorí pé agbára wà lọ́wọ́ rẹ. ìwà tó burú jáì ni ẹ ẹ̀ ta ẹyọ kan mọ́ o ẹ̀ ń tà wọ́n ni ó ti dùn mọ́ yín ẹ̀ ń gbowó ẹ̀ ń gbowó lórí ìran yín ẹni tá a pè kó wá jẹun tẹ̀ ń múni lọ́wọ́ dání díẹ̀ ni ká bú àwọn aláwọ̀ funfun o àwọn ọba wa ló kọ́ wọn ní tí wọ́n máa ṣe àwọn ló fọ̀nà hàn wọ́n ṣebí Yorùbá wíbẹ̀ wípé tí ọba lọ́wọ́ aráalé nínú àlejò tó wọ̀ lúwọ̀ ò lè máa tọ́ka sàárè afọ́jú pé ah sàárè ibi tí wọ́n sin bàbá afọ́jú sí àbí ìyá afọ́jú sí leléyìí. awù ẹ̀yin ọba yìí ṣe wá burú tó tó eléyìí ẹ̀yin ọba aláìláàánú òun làwọn òyìnbó amúnisìn ni wọ́n rí náà bá wò wípé àwọn eléyìí kà ni wọ́n ẹja gbàgbára lọ́wọ́ wọn èmi wá rí i pé pẹ̀lú àwọn ọ̀rọ̀ ọ̀làjú tí màmá sọ sí wa létí mo rí wípé àwọn òyìnbó aláwọ̀ funfun ò fi gbogbo ara jẹ̀bi ohun tí wọ́n bá ni ohun tí wọ́n bá lọ́wọ́ àwọn ọba wa ni nítorí yorùbá náà ló sọ wípé ìtọ̀sẹ̀ ló ọ̀yọ́ awù ohun táwọn ọba bá nílẹ̀ tí wọ́n bá lọ́wọ́ àwọn tí àwọn òyìnbó aláwọ̀ funfun bá nílẹ̀ lọ́wọ́ àwọn ọba wa ó ní wọ́n ń ṣe wọ́n wá ń ta àwọn ọmọ aládé ní tàkùtà nítorí pé wọ́n dájú nítorí pé wọ́n ya ọ̀dàlẹ̀ nítorí pé wọ́n ti lérò wípé nígbà wọ́n ti wà nípò ọba kò sẹ́ni tó lè mú wọn àwọn gbàgbé pé ọba òkè ń wò wọ́n ẹ wo iye ọdún tí ọba òkè wá fi gbà wọ́n láyè ẹ wò ó bó ṣe pẹ́ tó nítorí àìmọ̀kànmọ̀kàn àwọn aráàlú náà nítorí pé àláfiyèsí àṣekáwá sọ wípé látìgbà yẹn ni ò ti sí àwọn àgbà nílùú mọ́ ni ẹ dákun ṣé kò sáwọn àgbà nílùú ni kí ọlọ́run tó gbé ìyá wa dìde àbá kú sípò ẹrú yìí títí láé à kábíyèsí rí ọlọ́run à ṣe rí wípé adákẹ́dájọ́ tí wọ́n ń pe ọlọ́run olódùmarè òun ló ń jẹ́ o pé kò sí bí rọ́ṣe máa lọ títí tító tí òtítọ́ ò ní lè bá inú ìwà burúkú yìí ni àwọn ọba wà títí di ìgbà tí olódùmarè gbé olùgbèjà dìde fún àwa ọmọ ìbílẹ̀ yorùbá ìyá wa ìyá alálùbáríkà ìyá tí ò ní kú títí láéláé ìyá wo olóyè ìyá àfin modúpẹ́ ọlá onítìrí abíọ́lá láti já àjàgà tí àwọn ọba àná gbélé àwọn ọmọ Yorùbá lọ́rùn kí ọlá ọlà àti kí Olódùmarè kó wà lórí màmá wa mua à oore ńlá ó níyà wa ò kọ̀ sí Olódùmarè lẹ́nu torí bí màmá wa ṣe jẹ́ obìnrin ó tó ń tẹ́rù máa bà wọ́n pé èmi kẹ̀ níbi tí àwọn àgbààgbà ọkùnrin wà ó ṣe wá máa jẹ́ mi ni Olódùmarè máa gbé iṣẹ́ yìí rán ṣùgbọ́n ọba tí ń rán ni tí ń tẹ̀lé ní débẹ̀ kábíyèsí tí ọba ni lálejò tí ó tún wá tó nílé máa jẹ fún un ó kì ìyá wa láyà máa ọmọ mi mo wà lẹ́yìn rẹ ipá ọ̀tá ò ní ká ẹ ìran mi ni mo fẹ́ gbà sílẹ̀ ah kábíyèsí olódùmarè o gidigidi lọ́wọ́ ìyá wa tẹ́ ẹ gbà wá nínú àjàgà ayérayé. tí àwọn wèrè tí wọ́n ń ṣe bámúbámú láyé tá a lérò pa láwọn ọba ọlọ́run fi àṣẹ sí wọn lẹ́nu wọ́n sì fọwọ́ ara wọn gba àṣẹ náà sọnù wọ́n gbọ́pá àṣẹ láwọn amúnisìn lọ́wọ́ olódùmarè ó yá bá wa jàgbà lọ́wọ́ wọn àwọn dọ̀dọ̀yọ̀ àwọn ìka aláìníyè nínú tẹ́lẹ̀tẹ́lẹ̀ tí orí ẹnìkan bá ti fẹ́ burú yóò mọ gbé gìgísẹ̀ sí olódùmarè náà ni. Tẹ́lẹ̀, tẹ́lẹ̀, agbọ́láyé ìgbà yẹn báwọn bá tiẹ̀ níwọ̀n lóye lọ títí láyé òde òní tójú ti là ọ̀pọ̀lọpọ̀ àwọn tá a pè lọ́ba nílé òde òní yìí náà wọ́n kàwé o àwọn ò sì ronú o àwọn náà fi ń ṣagbára pé ìran wa nífìran rẹ̀ ṣẹ̀sìn nífìran rẹ̀ jìyà wọ́n kó áńgà séjìká àwọn abunú olódùmarè ó mà kú o. Hey a sì dúpẹ́ lọ́wọ́ ìyá wa tó lò fún wa a ò lè dúpẹ́ tán títí ayé là á máa dúpẹ́ nítorí a mọ rírì oore yìí o olódùmarè lo màmá wa mua láti gba ìṣàkóso orílẹ̀-èdè wa padà ní ọjọ́ kejìlá oṣù igbe ẹgbàá ọdún ó lé mẹ́rìnlélógún tí a sì ṣe ìbúra wọlé fún olórí ìṣàkóso adelé orílẹ̀-èdè olómìnira tiwantiwa ti yorùbá democratic republic of the Yoruba dry bàbá wa mọ́bọ́lájí ọláwálé akínọlá ọmọkọrẹ ní ọjọ́ náà lẹ́yìn tí a ti kọ́kọ́ ṣe ìkéde òmìnira orílẹ̀-èdè wa ní ogúnjọ́ oṣù bélú ẹgbàá ọdún ó lé méjìlélógún kí ló dùn tó yìí olódùmarè kẹ́ ìyá wa pẹ̀lú ọpọlọ pípé ó kẹ́ ìyá wa pẹ̀lú sùúrù àti ìfaradà tó bá jẹ́ pé gbogbo òhàlẹ̀ àwọn ẹni bí àti àwọn òpònú tí wọ́n kó síta àwọn ajá wọn tó bá jẹ́ ti ìhàlẹ̀ wọn ni ìyá wa fẹ́ wò ni èébú ni ká sọ ni àbí èpè àbí àṣà oríṣiríṣi àbí ògèdè àbí tìfikúlé ni kiri gẹ́gẹ́ bí Ọlọ́run ṣe dá àwa obìnrin tó bá jẹ́ yẹn la fẹ́ wò ni ìyàwó ọba padà sẹ́yìn ó lágbára o ìyàwó ọgbà ó tún tẹ̀síwájú ìyá kó wa jáde tán ó tún ṣe ìbúra ìyá ṣèbúra fún àwọn adelé tí wọ́n ń ṣe àkóso lọ́wọ́lọ́wọ́ báyìí àwọn adelé tí wọ́n ti bẹ̀rẹ̀ iṣẹ́ lẹ́sẹ̀kẹsẹ̀ tí ìyá wa ti ṣe ìbúra fún wọn tán ah kí ló dùn tó ìṣàkóso yìí tí àwọn àwọn ṣùgọ́mù àwọn olórí tó burú tó tilẹ̀ jẹ́ pé síbẹ̀ ìran Yorùbá ni wọ́n ṣùgbọ́n agbára ń gùn wọ́n àwọn tí Nàìjíríà fi ṣe gómìnà tí wọ́n wá takú sórí ilẹ̀ wa tí wọ́n takú sórí àga ní olú iléeṣẹ́ wa tí wọ́n láwọn ò ní dìde ara àwọn tá à ń sọ nìyẹn ara àran wọn ni ẹ̀jẹ̀ wọn ní sàn lára wọn torí tí wọ́n bá jẹ́ ọmọ ìbílẹ̀ Yorùbá tòótọ́ wọn ò ronú wò lẹ́ẹ̀mejì ìran mi làwọn eléyìí àǹfààní tèmi náà ni bẹ́mi náà bá gbọ́ràn kí wọ́n sì rọra kẹ́rù wọn ní lẹ́yẹlẹ́yẹ kí wọ́n gbé gbèsè tíyàwó ní kí wọ́n gbé pé ọ̀nà lélẹ́lẹ́yìí ilẹ̀kùn tẹ́ ṣì lélẹ́yìí ẹ gbà náà bí báyìí ẹ gbé àṣẹ ọwọ́ yín ẹ kọ́ sílẹ̀ ibi tẹ́ ẹ bá ṣẹ́ dé ẹ gbé fún olórí adájọ́ ìlú yín ẹ gbé fún olórí ètò ìṣúná yín irọ́ ẹ̀jẹ̀ burúkú ní sàn lára tiwọn náà àwọn alájẹtán àwọn eṣinṣin ojú ọtí ẹ̀bẹ̀ ẹ ti mọ̀ pé ìka lẹni tó ní ọtí ó fi tá dànù jáde kúrò lójú ọtí ńgbà tó bá mu mu mu tó kú síbẹ̀ bọ́rọ̀ wọn ṣe máa jẹ́ nìyẹn àwọn ọmọ aládìẹ mọ̀jà bínú wọ́n fẹ́ wọ́n fẹ́ ṣègbè kí wọ́n tó jáde ni orí ìka tí ọ̀mùtí fi ta tí fi ta eṣinṣin jáde lójú ọtí òun láfi tì wọ́n jáde nítorí pé ẹ̀jẹ̀ burúkú ní bẹ lágbárí tiwọn náà àwa tí Olódùmarè kó yọ tá a ti kẹ́kọ̀ọ́ láti oko ẹrú àwa ló kù tá a ṣe lẹ̀ wa àwa ló sì kù tá a jẹ̀gbádùn lẹ̀ náà ẹ má jẹ́ àbínú sí wọn ẹ jẹ́ á gbà pé ẹ̀sìn ayérayé tí wọ́n fẹ́ ṣe náà wọ́n ó ṣe àwọn gan-an lè ṣiṣẹ́ ojú ọtí ìkaláàfin tí wọ́n jáde ṣebí wọ́n sọra wọn dìran alábọ̀dé ni àkúkú mẹ́mí nú ẹ̀mí kọ́lọ́hún ó dáríjì wá bẹ́ẹ̀ gẹ́gẹ́ ni nínú àgbékalẹ̀ orílẹ̀-èdè wa DRY kò sí ọba mọ́ títí ayé kò sí mọ́ àṣẹ sì ti gùn ún kò sí o títí láéláé kò sírú aré tẹ́ ẹ lè sá gbogbo ètò ẹ sá lánàá dà epo tálákà yín ti ń fọ̀ láti bí ọdún méjì ṣókun agolo ni kò gún agolo òfo lásán ìkejì ọjọ́ kejì ọjà òun ni gbogbo ara yín tọrọ lọ mọ ọmọ gbàgbára lọ́wọ́ yín ni lẹ́yìn ìgbà Ọlọ́run sì ti gbàgbára lọ́wọ́ yín kò sí agbára tẹ́ ẹ lè sà lórí ìyá wa mua lórí àwa ọmọ ìbílẹ̀ Yorùbá tó máa ṣiṣẹ́ àṣẹ ti tán lẹ́nu yín ọgbọ́n ti tán lórí yín kó sì wà bẹ́ẹ̀ títí ayérayé ni pé lórí ilẹ̀ wa o ẹ̀yin alábọ̀dé ọba ẹ ti dìtàn títí ayérayé ni ògo àwọn ọmọ ìbílẹ̀ yorùbá á wá bẹ̀rẹ̀ sí máa búyọ ọba la ò ní rí mọ́ lórí ilẹ̀ wa títí láé ní ilẹ̀ Democratic Republic of the Yorùbá DRY. kéde òun bóyá òun ìròyìn láti amóhùnmáwòrán orílẹ̀-èdè olómìnira tiwantiwa ti Yorùbá kéré o. lẹ́ẹ̀kan sí i ẹ tún gbọ́ àwọn kókó ohun tí a gbé yẹ̀wò nínú ìròyìn tòní. irọ́ lórí irọ́ ní Nàìjíríà. lára àǹfààní olómìnira tiwantiwa ti Yorùbá ohun tí a gbé yẹ̀wò lónìí ni òmìnira títí ayé. alábọ̀dé lọ́ba ilẹ̀ yorùbá. èyí lòpin ìròyìn tòní. ẹ kú ìkàlẹ̀.